gbà gbà gbà. Gbà means admitted. Gbà means admitted. Wọ́n ti gba olóyún náà sí ilé ìwòsàn wọ́n ti gba olóyún náà sí ilé ìwòsàn